gbogbo èèyàn lọ́lùfẹ́ ètò ojúmọ́ re amúlòdù tá a ti ń da yín lára yá lẹ́ẹ̀kan tá a wọlé tá a bá kínní ń ṣe bí ìjà bí ìta láàrin èmi àtàbúrò mi àlejò tẹ́ ẹ rí lẹ́ẹ̀kan tí ń bá wa dá sọ̀rọ̀ wẹ́ẹ̀ máa ń ṣe ìyáálé ọkàn wàláì wọ́n ẹ ṣe ìyáyá àdìbò àti pé wọ́n orúkọ gọgàn níṣẹ́ rí wọ́n ṣe wà yẹn wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba wọ́n jẹ́ olórin wọ́n jẹ́ ajíhìnrere gbogbo ẹ̀ ní wọ́n kó evangelist mrs àti cecilia Abiola, Olúyẹmí ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ káàbọ̀ bó tiẹ̀ ṣe. Ah, ṣe rí ọmọ tí ń ṣẹnu belebele sí ilé ẹ̀kan olúwa ti bá wí àtìlẹ́yìn ẹ̀ jáde ṣe rí àwọn tẹ̀ ń wò ní ìsìn bẹ́yìn ṣe jẹ́ dickness làwọn náà jẹ́ ṣífọ́ṣà ní ṣọ́ọ̀ṣì tọ̀dọ̀ tiwa èmi náà jẹ́ choir master ṣé ọmọ ọlọ́run ni ọmọ ọlọ́run làwọn méjèèjì ọmọ ọlọ́run làwọn mẹ́ta tó àlọ́ ètò ìsìnjà kò síjà tẹ́lá ń gbọ́ pín kò sòṣì. <laughs> ẹ̀yin náà wá sí pípẹ́ gentle bẹ́ẹ̀ gentle nǹkan. àwọn ọmọ mú pépépépépépé bíi lámbébé ni. a máa ti sọ pé ọmọ rẹ̀ kán máa ti jáde. ó jáde ẹ̀mí ẹ̀ ló balẹ̀ mi. ẹ̀mí ọmọ ìbalẹ̀. jáde ìwà ẹ̀mí ìwà ẹ̀mí èébú jáde. <laughs> ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ rẹ mo lérò pé ń gbádùn ara yín ẹdùn mo sọ lẹ́ẹ̀kan fáwọn aráalé pé ẹjọ́ òṣìṣẹ́ ìjọba ẹ jẹ́ díkínẹ́sì díákónì nínú ìjọ ẹ̀ ń kọrin gbogbo ẹ kó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ta Dickness Abiola Cecilia Olúyẹmí gangan gan ìlú òlẹ̀ ti wá. Hmm, ẹ ṣeun olóòtú mo dúpẹ́ sista mi gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan hmm. orúkọ mi ni witness evangelist cecilia olúyẹmí Abiola, mo jẹ́ òṣìṣẹ́ ìjọba mo sì tún jẹ́ akọrin mo sì tún jẹ́ nípa oore ọ̀fẹ́ jésù mo tún jẹ́ ẹni tó máa ń jẹ́ iṣẹ́ ìyìnrere ẹ ọlọ́run ti fi rọ̀ mí lọ́rùn torí pé bíbélì gan sọ fún wa wípé ó ní nípa oore ọ̀fẹ́ kristi kò sóhun tí a ò lè ṣe. Hmm ẹ iṣẹ́ ìjọba tí mò ń ṣe mò ń ṣe létòlétò bó ṣe yẹ kí n máa ṣe ọlọ́run dẹ̀ tún fún mi lórí ọ̀fẹ́ níbikíbi tí mo bá wà lẹ́nu iṣẹ́ náà gan náà gẹ́gẹ́ bí a ti fún mi ní ẹ̀bùn láti máa jíṣẹ́ ìrere lórí social media ní ní gbogbo ọ̀nà hmm. gbogbo ẹ̀ ni mo máa ń jẹ màá wàásù ní ṣókí nípa kíkọ ẹ̀rọ ayára ayára bíi àṣà láti fi wàásù ìhìnrere dáńtí sí orin náà bá dẹ̀ tún dé lẹ́yìn tó jẹ́ ṣe wípé ní gbogbo ìgbà bóyá nínú chọ́ọ̀chì níbi tá a bá ti lọ tá a ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́jọ́ sunday màá kọrin sọ́lọ́run màá múnú àwọn èèyàn dùn mm. gbogbo orí ọ̀fẹ́ yìí òun ni ọlọ́run ló fi fún mi tó sì fi rọ̀ mí lọ́rùn débi wípé tí kan ò tiẹ̀ para wọn lára tí mo sì jẹ́ òṣìṣẹ́ tó stand out láàrin àwọn ẹgbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìrere náà tí mo tún gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì sọ fún wa wípé ká lọ sí gbogbo ìlú jáde ká lọ wàásù ìrere so ọlọ́run ti ràn mí lọ́wọ́ tí mo sì gbà pé yóò tún máa tẹ̀síwájú. lágbára ọlọ́run ọlọ́run á túbọ̀ máa tẹ̀síwájú ní ayé yín ẹ jẹ́ kí mi wá mú láti báyìí wípé nígbà tẹ́ sọ pé ẹ jẹ́ òṣìṣẹ́ ìjọba ajínrere yẹn ẹ máa ń ṣe evangelism káàkiri ẹ tún jẹ́ olórin ẹ̀mí ẹ ṣé ká sọ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ ajínrere yẹn tẹ́ tún kọrin ṣé ká sọ pé kò mówó wọlé nílẹ̀ ṣe gba iṣẹ́ ìjọba láàyè. àbẹ̀wò ló ṣáájú ní gbogbo ẹ̀. èwo ló ṣáájú. ẹ ṣeun yes ma. ẹ my dear sister iṣẹ́ orin àti iṣẹ́ ajínrere abínibíni àwọn olóyìnbó dẹ̀ máa ń sọ wípé abínibí is not ability hmm. it is what God has given unto me. ẹ padà wálé ẹ padà wálé. ẹ̀bùn tí a ti fi fún mi ni. Hmm ìpè tí a sì pè mí sínú rẹ̀ ni. ẹ jẹ́ kí wọ́n mọ̀ ní ẹ jẹ́ wọ́n mọ̀ ní. ìpè tí a pè mí sínú rẹ̀ ni ẹ̀bùn tí a fi fún mi ni ó wà nínú mi ohun tí a dá mi mọ́ ni láti jẹ́ iṣẹ́ ìyìnrere láti kọ orin láti fi tú àwọn èèyàn lára ká iṣẹ́ ìjọba mo lè wí pé wẹ́ẹ́ ẹ mọ̀ pé nígbà míì bíbélì gan sọ fún wa wípé ohun gbogbo ni àsìkò wà fún hmm. ló fi jẹ́ ṣe wípé ní báyìí iṣẹ́ ìjọba yẹn òun ni mo yàn láàyò tí mo tiẹ̀ máa ń ṣe tí mo máa ń lọ síbẹ̀ ní gbogbo ìgbà láràárọ̀ ní Monday tó Friday láti ọjọ́ Monday títí di ọjọ́ ọjọ́ ajé ṣùgbọ́n àwọn iṣẹ́ ajínrere yìí àti iṣẹ́ orin òun gan ni adámọ́ mi ó ní àwọn ẹ̀bùn tá a fún mi láti ọ̀run wá tí mo sì mọ̀ pé kò ṣeé ṣe fún mi láti pa wọ́n sí ẹ̀gbẹ́ kan. ẹ jẹ́ kí mi mọ̀ báyìí mo ń gbọ́ àwọn nǹkan kan méjì mo fẹ́ papọ̀ mo gbọ́ àwọn kankan ní èdè yín ìlú wo gangan ni. ẹ ẹ ṣeun sà ẹ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ni mí mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni mo wá láti gbọ̀ngàn olúfì gbọ̀ngàn olúfì ní ìlú Ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ ọdẹ òmu hmm. tá a bá ti kúrò ní Ìkirè gẹ́rẹ́ bẹ́ẹ̀ láàbọ̀ sínú ìlú náà. ẹ̀jẹ̀ rú ẹ̀jẹ̀ rú kẹ́. mo sàn tẹ́lọ̀ bá nǹkan kan fín ta sọ́nà fún ẹ̀jẹ̀ ló. ìyá wa tá a bá ní pé láàrin àwọn ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta tẹ̀ kó papọ̀ ẹ̀. tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bá ní kẹ́ fọwọ́ mú ìkan mhm. nínú gbogbo àwọn iṣẹ́ ẹ̀ ewu mm. lẹ́ fọwọ́ mú. ẹ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé ohun tí a dámọ́ ni ó yàtọ̀ sí ohun tí a kọ́ tí ẹ̀yẹ eh, eh, ìjọba orílẹ̀-èdè tó bá sọ pé kí n fi ọwọ́ mú kan níbẹ̀ nọmba wa màá kọ́ pray sí ọlọ́run tó dá mi ná pé báwo ni kì í ṣe ṣe báyìí báyìí má padà sídìí sí orin mi má dẹ̀ padà síbi iṣẹ́ ajínrere nítorí pé kí ni ohun tá a dá mọ́ mi ni a dá mọ́ mi a kọ́ mọ́ mi ohun tá a gbélé mi lọ́wọ́ láti máa ṣe ni. ó sì rọ̀ yín lọ́rùn ó sì rọ̀ mí lọ́rùn. ikọ̀ òsì pàkan lára. ikọ̀ òsì pàkan lára. Hmm. so gbogbo ìgbà tí mo bá ń ṣe inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kó ipò tí mo bá wà lẹ́nu iṣẹ́ mi tí adéré rán mi gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọba hmm. tí mo bá tí mo bá rí bóyá bí colleagues tàbí eh, olùjọ́síṣẹ́pọ̀ tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó bóyá mo rí pé ó wà worried nípa situation kan tí mo bá lọ bá nípa ẹ̀bùn tí a fi fún mi hmm. a rí i pé nú ẹ̀ ara ẹ̀ máa túká nígbà tí n bá hmm. fi ọ̀rọ̀ bíi méjì mẹ́ta bọ hmm. pé àwọn tí bẹ́ẹ̀lì sọ níbi bíbà ohun tó sọ nípa eléyìí. orin orin orin orin lẹ́dẹ̀ fi máa kọ àbí ẹ̀ fi máa sọ̀rọ̀. mo ní mo fi ìwàásù mo lè fi sọ ìwàásù ọ̀rọ̀ jáde lẹ́nu gbogbo ẹ̀kọ́ ní orin orin ní gbogbo ìgbà hmm. ó níbi tí orin ti lé ló tó ti necessary ó dẹ̀ níbi tí ọ̀rọ̀ ìwàásù tó ti necessary tó ti wúlò bẹ́ẹ̀ ni. tó màmí ẹ jẹ́ kí mi wá mú báyìí <clears throat> ìyàwó gan-an ni dádì kọ sí àti iṣẹ́ orin àti iṣẹ́ ìjọba tí ẹ̀ ń ṣe ǹjẹ́ wọ́n wọ́n tẹ́wọ́ gba méjèèjì papọ̀ àbáwọn ti bá yín dùn nígbà kan pé irọ́ o ìkan lẹ́ máa fọwọ́ mú òní ẹ nídìí láti tọ́jú àwọn ọmọ àtẹ̀mí. ó ṣe wọn lóòótọ́ obìnrin Bíbélì sọ fún wa ó ní behind a successful uh, man mm. we should check the woman at her back at his back. ẹ wálé mà. láìpẹ́ bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin behind eh, ẹ ẹ wo ẹsọ ní yorùbá ní obìnrin tó jẹ́ kó obìnrin aláṣeyọrí náà ọkùnrin aláṣeyọrí bẹ́ẹ̀ la rí ká wo ọkùnrin olóríire tó wà lẹ́yìn rẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ tó jẹ́ kí gbogbo nǹkan máa dán nípa orí ọ̀fẹ́ olùgbàlà baálé mi tó jẹ́ ọkọ mi àyànfẹ́ jésù ó ti ń ó máa ń ó máa ń ó máa ń ó máa ń support mi ó máa ń ó máa ń ó máa ń gbárùkù tì mí ó dúró tì mí mm. nípa iṣẹ́ mi. Mm ó máa máa bá mi sọ̀rọ̀ pé má ṣe jẹ́ kíkan pàkan lára ó máa foríṣiríṣi ìlànà bọ́ mi pé báyìí ni kò ṣe léyìí débi pé léyìí ò fi ní pa eléyìí lára mm. báyìí ni kò ṣe léyìí nítorí ọ̀fẹ́ Kristi ó jẹ́ alátìlẹyìn mi mm. wọ́n sì jẹ́ ẹni tó ti ń dúró tì mí tó sì jẹ́ pé wọn ò fẹ́ kíkankan nú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣe kí ni kó mẹ́ẹ̀ mm. ẹja wo gbogbo láti ìgbà tí Ọlọ́run sì ní jó mẹ́ẹ̀ lágbọ́rọ̀ lọ láwọn èso tọ́lọ́run mi tí wàá jogún fún yín ẹni òwú tí ìyàgbọ́n ó ló mú máa padà wá ẹ já wò ṣé ẹ ti rí kan náà ọmọ ẹ tó jẹ́ pé wọn náà ti ń ṣe bíi kéèyàn mú ọmọ orogun nù kí sí ni. àyàbọ̀ tí bá yàbọ̀ ǹdàdàǹdàdàǹdà. ọmọ náà ti mọ ọkọ ní díẹ̀díẹ̀ àbí. àbí bóyá ti ń wàásù. àbí ti ń wàásù àti tíṣẹ́ ìjọba tẹ́lẹ̀ ìṣe gangan hmm. ìhàwó ni eh, ibi tí ẹ̀yin dìmú ní iṣẹ́ ìjọba. Hmm, ẹ ṣeun olóòtú ọkùnrin nípa ti ẹ̀bùn tí Ọlọ́run fún mi tàbí iṣẹ́ tí mò ń ṣe lórí àwọn ọmọ mi àwọn ọmọ tí ọlọ́run jogún níborí ọ̀fẹ́ jésù ọlọ́run jogún kìkì ọmọkùnrin fún mi tí mo sì mọ̀ wípé tí ò bá nídìí yorùbá bọ̀ wọ́n ní obìnrin ò jẹ́ kúmólú àwọn ọmọ yìí nígbà míì tí mo bá fẹ́ kọrin ìmí ìwánu tẹ́pọ̀ ló máa play sax fún mi hmm. ìyẹn ni pé ó jẹ́ saxophonist hmm. ìmí wọ̀n tẹ́ pé nípa pé mo ṣe ń kọrin nínú ìjọ níta táwọn èèyàn bá pè mí fún òde patí òde wedding àdìdẹ́pọ̀ ló máa ń tẹ keyboard nú wọn táwọn olóyìnbó ń pè ní keyboardist ìmí ìwà náà tó yẹ pé òun ló máa lu drum set hmm. nígbà tó tiẹ̀ wáyá gan mo wá rí i pé olúwa ó mà tiẹ̀ omi ni hmm. kí dáàdì máa jẹ́ mọ́níjà mi. ọkùn <laughs> ti pẹ́ olúwa mọ̀kàn tiẹ̀ bùkún mi ni o ṣe complete band hmm. mo ní keyboardist mo ní kò sí kò sí kò sí kò sí backup nu wọn bọ tí mo bá ní pé kò tí ì so ní backup bẹ́ẹ̀ni time náà ti bá ní àmọ́ nínú wọn in fact n tó tiẹ̀ jẹ́ àkọ́bí kejì mi yẹn mo I have mo ti rí nínú ẹ̀ débi pé tẹ́nìtì ìbáṣe lónìí á ní mọ́mì orin yẹn gan-an ni mo fẹ́ mm. bẹ̀rẹ̀ sí ní máa kọ́ mm. and anytime tí mo bá ti lọ fún ìpè pé kí n wá kọrin tàbí kí n wá ṣiṣẹ́ torí nínú ẹ̀ náà máa tún ṣiṣẹ́ alágàdúró abẹ́ẹ̀ ni tó níbi wedding. ẹ ẹ mọ̀ jà lọ́bẹ̀ yẹn ẹ já padà sí <laughs> olórin olórin orin orin yẹn. àwọn ọmọ yẹn inú wọn la máa rí nítorí pé ló máa tún lu gángan fún mi hmm. ìmí inú wọn ló máa ní ah mọ́mì inú wọn tiẹ̀ máa ń dùn gọ́tà bá ti délé wọn á ní ah mọ́mì mo bẹ mo like bẹ ṣe dramatize lẹ́nì hmm. mọ́mì wa ń jó bá inú wọn in fact hmm. anytime tí a bá ti jọ dá wà nù lẹ́wọ̀n máa ń sọ ah when you were singing orí wa wú hmm. i am proud of you mọ̀mí. ẹ̀sìn ọlọ́run ti wulẹ̀ dá fáàsì wọ̀nyí ọ̀rẹ́ dì ó ti eh, oh, in fact àwọn àgbàgbọ́ ẹ ti rí pààyàn lára àwọn ọmọ bẹ́ẹ̀ ni ṣe ẹni tá a bá ní kí mọ́mí máa kà lọ́wọ́. Ah! iṣẹ́ mi ìtúkù ti ń ṣe. òṣìṣẹ́ àti mọ́mí ò ní sọ pé àwọn kẹ́ńtà làwọn. ìyẹn náà wọ́n ní sọ pé àwọn tún bá yàn kọ́lé kọ́ ah. búlọ̀kù wa. orí ọ̀fẹ́ kristi ni then ó ti tọ́ mọ́mí ẹ̀yin náà tún bá fi kún ẹ̀rípa tí ń lẹ́ra wa lóko ẹ̀ tún bá sọdọ mọ mi o gbogbo àwọn olólùfẹ́ ọkọ ọkọ ẹ tó mọ ọyẹ amúlùdù lọ náà ti rálejò tá a gbà á ẹ wo wọ́n ṣiṣẹ́ ìrànṣẹ́ wọn kan ni mú gbogbo ẹ̀ pa ẹ̀yin tẹ́ wá wò wípé ah odidi báǹdì rè in short mo fẹ́ kí gbogbo báǹdì wa sí kọ́ wá wú ṣọ́ọ̀ṣì kọ́ wá wú wa lórí ní ṣọ́ọ̀ṣì wa ààyè ṣí sílẹ̀ fún mọ́mì báwo ni wọ́n sọ pé àwọn fẹ́ kàn sí ẹ ká mú láti gbogbo ẹ̀rọ ayélujára tẹ̀ ní ká mú láti Facebook Instagram ní o Twitter ní o gbogbo ẹ mọ ẹ mọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ látòrí facebook. bẹ́ẹ̀ni ẹ ṣeun. yes ma. ẹ sọ fún wọn ilé ilé nǹkan ẹ sọ fún wọn. ẹ ṣeun ẹ̀yin tí ẹ ń gbé wa nínú ilé lágbára Ọlọ́run ògo tá a ti dá mọ́ yín èṣù ní gbà o ògo yín á dẹ̀ máa tàn lágbára lórúkọ Jésù ẹ lórí facebook lórí ẹ̀rọ facebook facebook ní ká pè hmm. àkáǹtì méjì ni mo ní níbẹ̀ ìkan à ń pè ní evangelist Yẹmí abiola evangelist yemi abiola ìkejì yemi sola. yemi yemi sola. yemi tẹ́ bá tiẹ̀ ti débẹ̀ gan ẹ ti ra wọn káàdì mi àwọn business card mi níbẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi twitter nǹkan ṣe ni twitter ó wà ń bẹ yemi abiola yemi abiola instagram Yemi abiola náà ló wà nbẹ. ẹ jẹ ara dà lè bẹ àsìkò tí tó tẹ wá fẹ jẹ àmàláyé tí ń tutù ó ti ń tutù. èmi jẹ omi kan ló ṣe ó máa mú sí ẹgbẹ́ mi kaná tí wọ́n jẹ sámọ̀lá gbóná. ojúmọ́ ire lè tọ́jú ayé gbogbo ẹ̀ lólúfẹ́ apáta gbogbo bí sẹ́lẹ̀ gbà kàn sí wọn òun náà ni wọ́n ti fún yín ní jẹ́jẹ́lì ẹ̀ rí pé mọ́mí ẹ̀ dì sáà kọ́lọ̀ jàmọ̀lá gbóná ń gbàdá pa ìlú ọ̀ṣun ni wọ́n ti wá àti ọyọ gidi àtàwọn ẹja tútù oh lẹ́jà tútù tí mo ti ṣe kalẹ̀ fún ẹ tọ́jú ẹ sì tẹ̀síwájú ẹ kalọ ẹ má lọ síbi kankan.